اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا اللهم وفق جميع ولاة المسلمين للحكم بشريعتك واتباع سنة نبيك صلى الله عليه وسلم والصلاة والسلام على نبي الرحمة نبينا محمد وعلى آله وصحابته أجمعين معشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba allah ọba tí ó ṣe wá ní mùsùlùmí òdodo ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kó bá níbi wa Muhammad àtàwọn ará alẹ́ ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ معاشر الإخوة لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله أيما يا من السنوة ìjálò lè mọ̀ pé èyí tí ó dáa jù nínú ọ̀rọ̀ Ọlọ́run òun náà ni kéèyàn máa lọ lè gbọ́ tó máa kura وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم ìtọ́da jù nínú ìmọ̀nà téèyàn máa ń tẹ̀lé òun náà ni sunna nabi wa muhammad ìtumọ̀ ẹni pé téèyàn bá fẹ́ sọnù gbogbo ohun téèyàn bá ti ń ṣe àbọ̀ fẹ́ ṣe kó máa béèrè pé kí lọ́lọ́run sọ àti pé kí lànàbì sọ lérí ẹ̀ sallallahu alayhi wa sallam wa sharral umuri muhdathatuha gbogbo nǹkan tí wọ́n bá dálẹ̀ tí wọ́n ń pè lẹ́sìn tẹ́yìn ọba ti rẹ́rìí fún nínú alukoran àti sunna ẹ má bá wọn ṣe òun ni wọ́n ń pè ní àdádálẹ̀ àdádálẹ̀ kò síbi tí ò sí nínú ìṣe wa láwùjọ wa lẹ́nu àdádálẹ̀ sì ní dọ̀láàlì ni ànú ni abẹ́láwọn aláàkọ́lọ́mọdé ká sọnù ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyí tí wọ́n máa jẹ́ ìtàkùn dánilẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí òun náà ni jamalul islam ọlọ́run láàmú lè fún wa pé ibẹ̀ ibẹ̀ ni ẹwà wà kò sí ẹwà níbi kéèyàn máa dààmú káàkiri mẹ́ta kò lọ́wọ́ bá kan léni kò tún sinmi lọ́túnla kò tún sin jọ mẹ́rin agbóró rẹ ní ibi báyìí ó tún dúró ọ̀sẹ̀ tó ń bọ̀ tó lọ eh, ó débẹ̀ wọ́n ní eh, bàbá òun ti kú ó tún kọrí sí o tún bọ́ọ̀lù wọn lẹ́nìkan tó bẹ́ẹ̀ bì kan ẹwà wà dà lára rẹ àwa la lẹ́wà tó dá àwa la dúró tọ́lọ́ ẹni tí o bá dúró tọ́lọ́ wọn ni kò sẹ́wà lára rẹ nínú àwọn ẹwà Islam òun ló sì ga jù nínú ẹwà Islam kí ọmọ aláàlọ́lọ́ kó sì dúró tì ọlọ́run bá lẹ́lẹ́wọ́ káàdà fi hima àlìhà tó bá jẹ́ pé àwọn ọlọ́run bá pọ̀ lórí ilẹ̀ ni tó bá jẹ́ pé lẹ́wọ́ káàdà fi hima àlìhà tó labasádàtà ọlọ́run bá lẹ́tọ́ bá jẹ́ pé àwọn ọlọ́run bá pọ̀ ní eré ilẹ̀ ni sámà àti ilẹ̀ ọba ti collapse ìbá ti bàjẹ́ ìbá ti dàrú ìbá ti fọ́nká nítorí pé àwọn ọlọ́run kọ̀ọ̀kan kálukú ó ní tó wù tó fẹ́ ṣe ẹnìkan lè fẹ́ fún ẹnìkan lọ́mọ kẹ́nìkejì lóhùn ṣe kíni ọba ò lè pọ̀ nínú sámà kẹ́ni wọ́n kò gbogbo àwọn pírẹsidẹ́ntì ayé sẹ́ni wọ́n kò àwọn kánsẹ́lọ̀ wa sẹ́ni wọ́n kò gbogbo àwọn gọ́fìnà wa sẹ́ni wọ́n kò àwọn mọ́mọ́gá ẹni wọ́n kò. ọba ò lè pọ̀ ọlọ́run ní ọba ò lè pọ̀ sẹ́mà kí sẹ́mà wa dákẹ́ rọ̀rọ̀ rọ̀ ẹni máa gbọ́ wàhálà àti awuyewuye ọlọ́run bá ní dídákẹ́ dídá sẹ́mà dákẹ́ tètò ń lọ tó ń lọ tó ń rọ̀ lásìkò ẹ̀ tí irúgbìn jáde tí ò sí pé ó ń wúbi kan kò wúbi kan ọlọ́run bí kan kò ọlọ́run bí kan ọlọ́run bá ní fẹ́ subhanallah eléyìí ló jẹ́ mọ̀ pé títí bí wà fọlọ́ Rabbil ọba yẹn ló ní aláràṣí aláràṣí ti tóbi ju alukurusi yìí lọ àga lọ àga ọlọ́wọ́n bá tóbi ju ilẹ̀ àti sámà lọ. ama yasufun ọlọ́wọ́n bá ní mo kọjá bí wọ́n ṣe ń pè mí kẹ́nìkan máa fi kẹ́nìkan pè mí ọlọ́run ìpè mí àti ẹ̀ lájọ ṣe é kan tí ọgbà gbọ́ pé kíní àtọ́lọ́ ni wọ́n sọ̀dọ̀ lọ́la kíní wọn àtọ́lọ́ ni wọ́n máa sọ kíní wọn àtọ́lọ́ ọba ni wọ́n sọ̀dọ̀ nípò kíní wọn àtọ́lọ́ ni wọ́n sọ̀dọ̀ lọ́mọ inú wọn àtọ́láwọ̀ bá ní ó kánú kó lójú ẹ ọlọ́run bá lọ́n kọjá bẹ́ẹ̀ àpé méjì nínú sámà àzìpé méjì lè jìlẹ̀ ọlọ́ yá mi nínú ẹ̀sìn wa ìdáta amẹ́ta fi sọ̀dá tabakú níbẹ̀ yẹn tá a bọ́ sí eré ìrún wa ìbáàdà ẹ wo sáfù wa bó ṣe tò sọ́fù tá a ṣe tò lọ ẹ wà ní àárí ẹwà ẹ̀mí nínú ọ̀run àárí ẹwà fisikal èyí tá a rí báyìí lérí ọ̀run ọlọ́run bá ní idha qumtum ila salati faghsilu wujuhakum ọlọ́run bá ní tẹ́ bá kírun ẹ lè fọ ojú yín ẹ fọwọ́ ẹ fọsẹ̀ gbogbo bí ẹ fi ń lélẹ̀ tẹ́ ẹ fi ń tẹ́lẹ̀ ẹ fọ gbogbo ẹ ẹ má kẹ́ tó wà níwájú mi ẹ wà ní. bàbá fẹ́ lọ lè bá ọ̀kan nínú àwọn ẹrú ọlọ́run bá kan ọjẹ́ lárúbáwá ọwọ́ àwọ̀sọ oorun aṣọ títí rùn ìlọ́wọ̀ lọ lè kírun àṣùbà nígbà wa jáde ọ̀kan nínú àwọn tájọ kírun ọ̀hún afẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ọwọ́ ní dákun mo fẹ́ kájọ dé ilé ọ̀dọ̀ mi mo ti ṣe àwọn oúnjẹ kankan lẹ̀ mo fẹ́ gba àwọn ìdálejò lẹ́nu mo wá fẹ́ kí wọn náà ṣe kíni kí wọn náà wà ń bẹ̀ ó ní àá bí mo ṣe múra yìí bí mo ṣe múra yìí ẹ ti padà kí wa ni wa ń tá a fẹ́ pàdé rẹ ìlọ́fẹ́ lọ́dẹ tán ra mú yìí wo bí o ṣe wá wà níwájú ọlọ́run ọba lọ́n fi ni kò tó ṣe iná takùn inda kulli masjidin ọlọ́run ọba ní tẹ́ ẹ bá lọ lè kírun aṣọ tó dání kẹwọ̀ inda kulli masjidin inda kulli sọ̀lá aya Qur'an kò tó ṣe iná takùn ẹ mú sínà yìí ìdáǹgbè sínà ni aṣọ tó dáa tẹ́ bá fẹ́ pàdé ọlọ́run nínú àwọn ẹwà anú fún un ọlọ́wọ́n bá ní wa akíni sọ̀láta ẹ máa kírun iná sọ̀láta irun tẹ̀ ń kíyẹn tẹ́lẹ̀ hàn ní fàṣà yóò máa gbé ìwà burúkú ìbàjẹ́ yóò máa gbé kú lẹ́mìí wọ̀lmọ́nkàrì àti ti ọ̀kan kọ̀ ìtumọ̀ ẹni pé ìrun ọmọ rìfọ́ọ̀mù yìí tẹ̀ bá ń kírun dáadáa àmọ́tọ́ bá kíkan dáka sí tó kírun dáadáa àbọ̀ ń kírun ọ̀fẹ́ mi sórí irun bóòlù ọlọ́run ti fẹ́ rìfọ́ọ̀mù rẹ pẹ̀lú irun ọlọ́run fẹ́ tún ọ ṣe nínú pẹ̀lú irun ó sì fẹ́ tún ọ ṣe ní ọba ń sàlùwàlá ní dojoojúmọ́ àwọn àrùn burúkú ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ti ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ ọlọ́wọ́ wọ́n sì máa mú kó pẹ̀lú àlùwàlá ìdáta amẹ́tẹ̀sọ̀rọ̀ wọ́n ní ta bá wo àwẹ̀ tángbà kulluhu jamal àwẹ̀ wọ́n ní ni alákọ̀ọ́kọ́ òun náà ní pé nínú àwọn jamal tí ọlọ́wọ́ fún ẹni tí ń òun náà يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ọlọ́run bá ní ẹ máa gba àwẹ̀ kẹ́lẹ́ bá bẹ̀rù ọlọ́run tí ẹ bá ti bẹ̀rù ọlọ́run ọmọ yẹn tẹ́kì láàyè jálá ọmọ àkàràjà ọlọ́run tó bá bẹ̀rù ọlọ́run ọba òun fún lábàáyọ wọ̀yẹ̀ rìsíkò mi náà hàìfù láyé hàtẹ́sẹ̀ òun fún lárísìkì níbi tí ò fọkàn sí òun fún lárísìkì níbi tí ò fọkàn sí ẹ̀ẹ́rì ìbẹ̀rù ọlọ́run ọba á rí ẹwà anú nìyẹn

kí ni kí ló lè tó bá ẹ bọ́ gba àwẹ̀ àwẹ̀ máa fún yà ní ìfaradà ní sọ́sùúrù káwọn ní alájì ni a ah, alájì yẹn bínú kọ́dà wọ́n kàn gba wọ́n kàn ha mọ́tò rẹ̀ lọ́ba bẹ́ẹ̀ wulẹ̀ ẹ wọ asilamu dàmbẹ̀ àwẹ̀ nìkan bú ọ lọ́ba ń lé lọ alájì bá ń lé lọ kí ló ṣẹlẹ̀ á ní òun bẹ́ kọ́ lọ́gbọ́n owó tó wá ṣubú. ọlọ́run ìgbà khatabahum al-jahilun qalu salama gbogbo àwọn tó jẹ́ aláìmọ̀kan tí wọ́n bá sọ̀rọ̀ sí ẹ̀ka ní ọlọ́run fún yín ọlọ́run ní ẹ̀ka sàdúrà fún kí wọ́n bá ti ń lọ. eré iná ń pè ní ẹwà islam ẹ̀sìn bọ́tà ọmọ ní alájẹ mọ́bìnrin ọjà ẹkú sòrò ẹlòmíràn ní ah ẹ̀mí olóṣèlú ẹ̀ tábà wo sàkátà yọ hiya jamal ẹwà ní sàkátì bóòdù sì jẹ́ ẹwà ọlọ́run bá sọ ní Quran ní o ní khudh min amwalihim sadaqa eré anabi gba sàká lọ́wọ́ àwọn olówó tutahhiruhum wa tuzakkihim biha kí o lè fífọ ẹ̀mí wọn mọ́ àtàwọn àṣìṣe díẹ̀díẹ̀ tí ń bẹ nínú ọjà wọn kọ́lọ́wọ́ bá kó fi sàkátì yẹn fọ́ ọ mọ́ wa salli alayhi wàá sàdúrà fún ọ ẹni wọn bá ṣàdúrà fún yóò máa lówó sí nàbí àbí yóò máa tuntun sí yóò máa lówó sí. sàkáàtì yíyọ oríire ní fẹ́ni tó yọ oríire ní fẹ́ni tó yọ fún ẹsẹ̀ wa ìwà ni ẹ dákun sí ẹwà kan bẹ ayé nsì oyè lẹ́yìn ìgbàgbọ́ àtẹ̀sìn tó tó kéèyàn máa bòyàn lówó gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹkọ́nọ́mì ti general àti ẹkọ́nọ́mì individual oyè kò sí ìkankan tó jí kó wì kó lé báyìí oyè E, ọ̀nà owó lé àti olówó lágbára wọ́n bá tó ṣòwò náà àti jèrè lágbà ẹnìkan ó jèrè tán ó kó nínú tọ́lọ̀ fún wo sì bá ṣiṣẹ́ ó nígbà zakati ni máa lọ lè na ẹwà kan tó yin jama tí wọ́n bá ní ẹ máa bọ̀ wá sílé ìjọsìn wa ẹ máa bọ̀ wá sílé ìjọsìn wa à ń sàánú ń kíní kan bẹ̀ òye kíní wọ́n fún bẹ̀ kíní wọ́n fẹ́ fún wọ́n fẹ́ fún olówó náà ni wọ́n fún iṣẹ́ tí wọ́n bá fún iṣẹ́ kíní ọmọdé ń bí owó ó wọnú Islam àwọn olówó wa àtàwọn afáwa ni òdó déédéé ní òjé kí zakati wọn sakuléètì káàkiri owó ń bẹ lọ́wọ́ àwọn mùsùlùmí jàmá ẹwà yẹn jáde ẹwà ní mùsùlùmí oyè tí wọn tọrọ bára àtẹ̀gbọ́ pé gbogbo eléyìí fọ ẹsẹ̀ eléyìí kan èyí tó dúró tí nǹkan kan ò ṣe yín kọ́ ẹ̀yin lẹ́sìn yóò gbé kan ò ṣe nǹkan ń ṣe yóò wá ọwọ́ dàgẹ́ bí pé àbí ó sì oyè inú Islam gan ni wọ́n ti mú ẹ wà ní mùsùlùmí jọ́ máa dọ̀tí yín káàkiri lójú títì ìmí nǹkan ẹsẹ̀ rẹ̀ ọ̀rọ̀ apá rẹ̀ ọ̀rọ̀ yóò ṣe gbàtọ̀ ọ̀rọ̀ náà ẹ̀rù wa ní zakati jama ọlọ́run ní nàmà sọ̀dàkà ọlọ́run ní zakati yẹn lílẹ̀ fúkàrà ẹ̀ fún àwọn tálíkà wal masakin àtàwọn atẹ́wọ́ gbọ́ọ̀rẹ́ wal amilina aleha àwọn tí wọ́n lọ lé gbàsàkà tó má dé tálíkà ẹ̀ fún àwọn náà ń bẹ̀ ẹ̀wà kan tó nù jama wọ́n ní kéèyàn lè gbowó wá òun náà sì ní ọwọ́ gbàdí ẹni kọ́ máa lọ ìsìláàmù ni ẹ má jẹ lọ ojú rẹ ti wọ ẹ fún nàmbẹ wal mu'allafati qulubuhum àwọn tí èsì mùsùlùmí tá a rò pé ká bá wọnú islam àwọn èèyàn tara wọn gba islam ẹ fún wọn nínú sakati ẹwù ẹwà kẹfì fà wọn ṣe islam ọwọ́ rẹ nìkan ti rìn rẹ gbèrègbè àdóńtọ̀ wọn kọ̀ wọ kọ ẹsẹ̀ rẹ òdúró nínú islam àbóńtọ̀ wọn oye o ti kú onú islam ọlọ́run wa tẹ ọ nínú tó fi fàásù islam níbi kọ́ ọmọ rẹ̀ lọ́wọ́ kọ́ ọmọ fún lóúnjẹ kọ́ ọmọ fún lówó nítorí ṣe yẹn òun gbé islam ga ni òun fẹ́ wà islam hàn ni fọwọ́ padà yá padà bẹ̀ islam òfin mi kọ́ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń bẹ lọ́wọ́ ìgbèkùn ẹrú ẹfowó firi wọn ọ̀lẹ́gárì mi àwọn tó ń jẹ gbèsè ẹsẹ̀ gbèsè wọn àwọn tó ń gbèsè àkádémísì wọ́n twelve million naira àwọn àjájì táwọn lálùkọ̀ yìí oyè láàbọ̀ sínú àwọn tẹ́tẹ̀ gbèsè èmi gan wà ń bẹ̀ abidjan náà jẹ gbèsè wọ̀lgáàrì mi ọlọ́run bá ní zakati ẹ fi tú àwọn yẹn lẹ̀ kúrò nínú okùn àti múnisìn gbèsè wọ́n fi sabilillah àwọn tí wọ́n lójú náà ọlọ́run àwọn àfa àwọn ọmọléke ẹ fún wọn níbẹ̀ wọ́n bu ní sàbílì ẹni tí ń lọ tí ń travel tí òrò owó tó fi débi tí ń lọ kó lọ mọ́sálásí kọlọ̀ lè gba owó tó fi gbé débi tí ń lọ faridatan minallah dandan ni fẹ́yìn olówó kẹyọ zakatu wallahu alimun hakim ọlọ́run lèmi ọlọ́run ní mọ̀ pẹ̀lú tí ń sọ mo sì gbé gbogbo ẹ̀sìn ààyè rẹ̀ èmi wọn sọ olówó dolówó èmi mo sì ní tálíkà náà jẹ́ mílíkà kò sí kò sí ìbánita láàrin ìwà ọlọ́run tọ́lọ́ fi kẹwọ́ èsẹ̀ bí ọlọ́run ọkàn wọ ọlọ́run náà lọ sí ọ bó ṣe ṣe ó sì wọ ọlọ́run ọyẹ àwọn náà bó ṣe ṣe kí ni bó ṣe yá nínú àwọn ẹwà islam òun náà ni idha ta'ammalta ila al-hajj aw fi al-hajj idha ta'ammalta fi al-hajj tẹ́ ẹ bá wọ hajj tá ń lọ wọ́n ní gbogbo ẹwà ni àwọn alága ni ìtawà darí kí wọ́n máa sọ tó sọ̀rọ̀ ọba wọn ṣe kírun oyè fún ṣẹ́jú méjì ẹwà abáka ni ó lò fún ṣẹ́jú mélòó tó kù ṣẹ́jú mẹ́jọ ẹwà kò sí ẹni tí ó dé mọ́kà ní rí ẹwà islam ẹni tó lọ́mọ fi ń sànú ibẹ̀ ni yóò tuntun ẹ̀sìn yẹn ṣe ipe àṣẹ bẹ́yẹn ṣe máa ń ṣeré bẹ́yẹn ṣe máa ń múra ni bẹ́yẹn ṣe máa ń tọrẹ ni bẹ́yẹn ṣe máa ń kírun ni ẹwà hajj bẹ̀rẹ̀ láti gbàtọ́ bá ti dé mikọ́t mikọ́t níbi ibi tẹ́tù wẹ̀ tẹ́tù bí ara mi ẹwẹ̀ mbẹ ọkùnrin ọwẹ̀ obìnrin ọwẹ̀ kí ni wọ́n pe ìwẹ̀ ẹwà ni obìnrin ọwọ́ sọtọ́ dáa láì ní kọ́lọ̀ ọkùnrin ọwọsọ wáìtì méjì yóò dé yóò kan yóò kan bo ara wọn máa wá sọ jamalul kalam kalam jamil ọ̀rọ̀ tó dáa ni àwọn méjèèjì wọn máa wá sọ láti lè fi wọn ti múra yín ó tó bí ẹ̀rìn forty minutes one hour sí mẹ́kà láti bẹ̀ wọ́n máa wá wí ọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu tí wọ́n fi dé ká bàbá yìí kí wọ́n máa wí labbaika Allahumma labbaik ajẹ́pẹ̀ wọ́ ọlọ́run labbaika Allahumma labbaik ajẹ́pẹ̀ wọ́ ẹ̀rí innal hamda gbogbo ọpẹ́ wà nẹ́ẹ̀mẹ́ta gbogbo ọ̀dẹ́ra wal mulk àtọ́lá ayé láka ìwọ nìkan lóní la sharika la olórogún ìtí wọn máa wú lọ́nà téèyàn bá ń gbọ́ tẹ́lifíà èyí ọmọ rí ẹwà islam gbogbo àwọn tá a ti lọ mọ́ká ọlọ́mọṣẹ́lẹ̀ wọ̀ ọlọ́mọba ní alhajju ashurun ma'lumat ọlọ́mọba ní sẹ́ẹ̀rí hajj yìí ọlọ́run ọba ní ó láwọn oṣù tẹ́ máa wá o faman farada fihinna al-hajja gbogbo ẹni tí ọba ti lẹ́tọ̀ọ́ ṣe kọ́ wá maka tó sì wá maka fala rafatha wala fusuqa wala jidala fil hajj kò gbọ́dọ̀ máa ṣe sìnà lọ́hùn kò sì gbọ́dọ̀ máa ṣiṣẹ́ kòkì ó gbọ́dọ̀ jalè gbé kókè wala jidala ó gbọ́dọ̀ máa jiyàn tó wà lídìí sí jà ní hajj kí ni ọlọ́run fẹ́ ká ní hajj yẹn ká pẹ̀lú peace àlàáfíà àlàáfíà yẹn bá a ṣe kọ yẹn tába délé ká tó máa wá lò nílùú wa torí maka à ń lọ ní kẹ́kọ̀ọ́ lọ́hùn àwọn àlùfáà wọn ni a jẹ́ pé gbogbo erigun Islam pátá ẹwà ní gbogbo ẹ̀ dáadáa ní gbogbo ẹ̀ téèyàn bá ṣe àwọn táwọn ṣe kí nìyẹn fẹ́ máa wá ṣe jọ́ máa pè lẹ́sìn eléyìí ni ẹ̀sìn tẹ́wà wà ń bẹ̀ maka gan tó jẹ́ kaaba tí kaaba wà nbẹ̀ ṣe haram onílé ọlọ́run tí àá ti máa ń sin ọlọ́run tá a fèrè kalẹ̀ tá a dìde nbẹ̀ tá a ṣe tàwáfù nbẹ̀ ọlọ́run bá wọn sọ ibrahim ó ní wàá na ilà ibrahim ọlọ́run láti gbàdéhùn ibrahim ti gbàdéhùn wa ismail wa ismail antohira ipe kẹ́ẹ̀ma kílìmì kẹ́ẹ̀ma fọ kẹ́ẹ̀ma fọ bẹ̀tíà ilé mi ẹ̀ma an tọ̀húra bèètì ẹ̀lẹ́ tọ́ ìfin fáwọn tí wọ́n ń tawaf wọ̀lẹ̀ ákìfin àtàwọn tí wọ́n ń ṣe ìtìkáf wàrúkà àtàwọn tí wọ́n ń rúkú àti sùjúd àtàwọn tí wọ́n ń fẹ́rí kalẹ̀ bóòlù ọlọ́run fẹ́ kílè wọ́n rí ìjọba Allah want it to be beautiful Allah ọba fẹ́ kó ṣe kíni kó clean kọ́ ma Allah ọba ọba dọ̀tí àti dọ̀tí ẹ̀mí àti dọ̀tí ara àti dọ̀tí ààyè Allah ọba òpè kan lẹ́sìnlẹ̀ tẹ́yìn bá fi ń sẹ́sìn ẹ̀sìn òṣù ní í ṣe ẹsẹ̀ èso jamalul akhlaq àtọwákò labala ìbádà báyìí adigunlọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́ ń darí wa sí ìbádà tá a sọ kọ́lọ́ mọ́jà arápadà sí ibi táàpù máa lọ lẹ́sẹ̀ nǹkan mi jamalul akhlaq ìwà wa idigun ẹlẹ́kẹta ni jama khasaisul islam ẹlẹ́kẹta òun náà ni alakhlaq ìwà sẹ́ríbítà dé yẹn lẹ́nu kọ̀ọ̀kan láfi lọ́ọ́ sọ́ra wa ẹlòmíì bí ń ṣe ń lọ tí ń ṣe ń bọ̀ ń fa àwọn èèyàn sínú Islam ni tí ó sì mà ẹlòmíì bí ń ṣe ń lọ tí ń ṣe ń bọ̀ àwọn èèyàn sì ń kú inú Islam lára rẹ̀ kò sì mà ẹlòmíì bí ń ṣe ń lọ bí ń ṣe ń bọ̀ àti ìṣesí àti wá àwọn èèyàn sì ń rí orí Islam pé áá ah, ah, ẹ̀sìn mà dáa ẹlòmíì bí ń ṣe ń lọ tí ń ṣe ń bọ̀ àtàwọn àtàsọ̀rọ̀fà tẹ̀ ìwà rẹ̀ eh, kò sì mà pé àwọn èèyàn wọ́n ń gbọ́ ìsìláàmù yìí lọ́nà òdì àbí àwọn èèyàn wọn ò gbọ́ ìsìláàmù tẹ̀lé kán gbọ́ yé wọn ò gbọ́ yé àtàrà ìwà rẹ̀ o ò lè jẹ́ mùsùlùmí kọ́ sọ pé ò ní wa gbọ́dọ̀ ti fẹ́ rí ọlọ́run sọ fún anabi sàlẹ̀ ó ní wáyé nàkà láàlà kúlùkìnà àdìm ọlọ́run nílẹ̀ anabi wọ ni wà rẹ̀ dájú sọ̀rọ̀ pé ọlọ́run bá ti sọ ó ti kọ̀nfàmù tànàbí àbí tọ̀ ọlọ́run bá wá darí ẹ̀yin náà sọ́dọ̀ rẹ̀ ọ̀n làkọ́dí káàlà lakum fi rasulillahi uswatun hasana ẹ máa kọ́ sí Muhammad wọ́n bí yàwó Aisha léèrè wọ́n ní afẹ́ kọ́ sí Muhammad àwọn èyí tá à ń rí ń ta là ń kọ́ sí èwo ní máa ń ṣe nínú ilé ẹ sọ fún wa ká tó máa kọ́ sí òun náà yàwó Aisha ní kulukuhu alukur'an ó ní sẹ́ ní alukur'an ilé wọn làwọn ní ó ní ẹ máa lọ lè kà gbogbo tó wà ń bẹ̀ ìwà nábì nìyẹn alukur'an náà làákà lé ní fún mùsùlùmí tí ó ti máa ronú pé ṣẹ̀ṣẹ̀ pọ́ pọ́sibù lásìkò sí pé ọlọ́run ní ẹ má ṣe nǹkan báyìí ọlọ́run ní ẹ ṣe nǹkan báyìí ìyàwó aisha ní dá nàbí tí ọlọ́run ní ẹ má ṣe ní Quran ànábì ṣe ń kọ̀kọ̀ kì í sì ṣe ń gbangba ìtọ́nà ní a máa ṣe tọ́wọ́ ní Quran ìtọ́ ànábì máa ń ṣe ní kọ̀kọ̀ àti gbangba nìyẹn kọ́lọ́ mọ́ṣá ẹ̀sìn rọrùn fún wa náà ìwà yìí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa masha al-ikhwa al-islamiyya akthar ghayr al-muslimin la yarawna jamal dinik في العقيدة وعباداتك ولكن في أخلاقك gbogbo àwọn èèyàn tí wọ́n ń bẹ tí a fẹ́ kán gba Islam wọn ò rí ẹ̀mí wa wọn ò sì dé mọ́sálásí kí wọ́n rí ìjọsìn wa bó ṣe rí èyí tó pọ̀ jù tí wọ́n rí náà ní àkàlà ìwà wa wa muamalat àti tó wọ́n bá dà wá pọ̀ pẹ̀lú wọn ẹlòmíì olówó kò àmọ́ Ọlọ́run bá fún níwà tó ẹlòmíì ní owó Ọlọ́run fún níwà ẹlòmíì ó níwà ìrẹ̀lẹ̀ ìtìjú àmọ́ tó wọ́n bá dà yín papọ̀ pẹ̀lú ẹ̀ sùúrù rẹ̀ níbẹ̀ o ò lè tí ì jẹ́ èèyàn tí ń propagate Islam tó fẹ́ fi beauty Islam hàn àwọn èèyàn àbí kó jẹ́ pé ìwà rẹ̀ da bẹ́ẹ̀ náà ni àlùmọ̀ àmàlà ti da ìwà táwa wì kí ni wọ́n pè níwà òṣèlú tí wọ́n pè níwà òun náà ni pé ètò nígbà mo ṣe fún yàn nígbà ń pè níwà náà nítorí wọ́n fẹ́ kí wọ́n ṣe fún ọ ìwọ náà ṣe kí ni wọn náà ṣe é fún yàn àmójúkò ṣẹlẹ tó bá lámójúkò kò lè sinmi ìwà dáadáa nínú àwọn bíi islam ọlọ́run ní fasifas asọ́fà jẹ́mìl ọlọ́run bá ní ẹsẹ̀ sùúrù sùúrù yìí tó ṣe kí ni èyí tó lẹ́wà nù sùúrù òun náà lẹ́wà nù sùúrù tó ṣe tó tó sọ fún ẹni tí ọlọ́run ti fẹ́rí jì alákọ̀ọ́kọ́ ti lọ sọ ọ́nà tí ibo ṣe báyìí lọ́dún báyìí sọ ma pé olóòní ṣe bẹ́ẹ̀ ma ó tún ṣe báyìí ṣé mo lè ti foríjì wọ́n tún padà sẹ́yìn ma sùúrù téèyàn ó ṣe àtàforíjì téèyàn ó ṣe fún yàn tí èèyàn ò ní máa tún máa bú mọ́ eléyìí ni wọ́n ń pè ní sọ́fọ̀ jẹ̀mí lẹ́yìn náà èèyàn máa tọrẹ o ò ní gbé wá síláàmù o ò ní gbé ẹwà síláàmù síta fáwọn èèyàn ẹwà síláàmù tó gbé ta fáwọn èèyàn tó ń fi rí pé síláàmù wọn náà ní ọrẹ tabagbawẹ ayọ jakabi tabasileya ahayara fáwọn yẹn jọmọ mùsùlùmí gbogbo ọdún tiwa sàrà kìí ṣe ban kìí ṣe banga àlàáfíà ẹwà islam lẹ́yìn náà kọ ọmọ sàkọlẹ àwọn èèyàn ẹwà islam kọ ọmọ tọ́jú àwọn òbí rẹ ẹwà islam especially àwọn adágbésùn náà lọ́wọ́ torí pé fake islam lọ́wọ́lọ́wọ́ àwọn alùbídíà oríjì islam lọ́wọ́lọ́wọ́ àwọn alùsùnà tó islam tá a wá la gbé lọ́wọ́ tá a níwà dáadáa sáwọn òbí wa bóòlù àwọn yóò sòrí ẹwà yẹ àwọn bàbá wa àtàwọn ìyá wa a sọra ká má kọlù wọn ọlọ́wọ́ bá lọ́dà wa ọ̀dọ́ wọn lọ́lọ́ gbé wa gbà ọlọ́dà ni skuli ni ẹdúpẹ́ fún mi pẹ̀lú wàhálì lẹ́yìnká ẹdúpẹ́ fún àwọn òbí yín ìlànà ìmọ̀sí ẹ padà kú o ẹ sì bọ̀ wá bá mi ọ̀rọ̀ tó bọ́ sọ yẹn ẹsẹ̀ bọ̀ wá bá mi lérí ẹ̀ ọlọ́wọ́ fi ọpẹ́ títí àtọ́pẹ́ ìyá àti bàbá ó fi sẹ́gbẹ́ ara wọn ọmọ tóbi lẹ́yìn náà okùn ẹbí òní já lẹ́yìn tá a ti ṣàlàyé ẹ̀ láìpẹ́ lẹ́yìn náà wọ́n mọ̀ sí dáadáa sí gbogbo ọmọ ìyá rẹ̀ tó bá ti jẹ́ mùsùlùmí tí ní bá ti ń fọ eré ọmọ fọ ọ̀tàn tí ní bá ti ń rán inú ọmọ ràn wọ́n náà tó bá ní bùkátà wọ́n náà ti ní bùkátà yẹn òní wòran torí okùn ẹ̀sìn ìgbà yín bọ̀ nígbà tó wàá ràn lọ́wọ́ tó wàá lọ sọ́dọ̀ àwọn tí ì àwọn máa fi ṣe kò sí ìyàrá láàrin yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ pọ̀ tó ọ̀wá nìkan kan tó ń bọ̀ láṣẹ́rí irú ẹ̀sìn wọn lè lẹ́yìn náà alẹ́sàn àwọn máa ṣe dáadáa sáwọn tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n bá yín jà tí wọ́n ní kílọ̀sì ẹni tí ì ṣe mùsùlùmí tí ọ̀wá ṣe kíni tí ọ̀yọ̀ nǹkan jà sí yín ẹni bá ti yọ̀ nǹkan jà sí ọ pé òun fẹ́ pa òun fẹ́ pa ọ́ òun fẹ́ sọ ládàá dáadáa wọlé sínú àbíkú wọn náà yàdá àbí kò sì sá tipa rẹ̀ wá sí kíni tipa rẹ̀ ọ̀bá ka àmẹ́ni wọ́n ní kò sí dáadáa sí ni ẹni tí ìṣẹ̀lẹ̀sì Islam tó dòkó jẹ́jẹ́ tí wọ́n náà dòkó jẹ́jẹ́ bẹ́ẹ̀ náà ní níbọ̀ tẹ́jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara yín ó lè polówó Islam pẹ̀lú aṣáájú àlá ilá ilá ọ̀ngọ̀ sí ẹ̀mọ́ tí jẹ́bẹ̀ aṣáájú àná Muhammad ara wọ́n ló jẹ́rìí wọn ò jẹ́rìí ọwọ́ ń sọ pé aláwọ̀ akpa lọ́dọ̀ lọ́dọ̀ tó tóbi kò tóbi lọ́dọ̀ rẹ̀ bàbá tóbi lọ́dọ̀ ẹ̀kọ́ ní máa ṣe ń dín sìn yẹn tí ó rí lára rẹ ó náà gbá ah, òmù lágbájá yẹn dáadáa ni oye abu lágbájá yẹn dáadáa ni afa lágbájá yẹn dáadáa ni eléyìí ni beauty of Islam tó fi hàn bọ́lá ọba fẹ́ lò ó lè gba Islam látara rẹ beauty of Islam ọkọ̀ kan tá a lè darí kọ́ lábala wa wọ́n jamali Islam ẹ̀ wá nínú ẹwà Islam jamali zọ́ọ̀yì òun náà ní ké ká ká rẹwà ní physical appearance tó bá jẹ́ obìnrin bo ara rẹ kó o bora pátápátá kó o sì ṣe kíni kó o máa wẹ̀ kó o tí yọ ní dèdè Islam tí o ní jẹ́ mọ̀nàmọ̀nà stọ́ọ̀fù táwọn obìnrin rán ó ti kò gbọ́dọ̀ jẹ́ stọ́ọ̀fù tí wọ́n máa ń bó ṣe kúlù náà yọ dà sínú ẹ̀ ẹwà tiẹ̀ yọ wà nínú ẹ̀ yọ wà mọ́ ara ni Islam ló ní nìkan bu wa pọn jàn jalibamu la ilaha illallah wọn wá pé à ìrìn tó mẹ́lò lálọ́ láyé à ẹni wọn bá tẹ́ lò náà ọlọ́ọ̀ni ẹ̀ lò dáadáa aṣọ nulẹ̀ máa wọ̀ nulẹ̀ ètò wájú ti ta máa wọ̀ lọ́ta mọ̀wọ̀ ti ta nulẹ̀ mọ̀ṣọ̀wọ̀ ti nulẹ̀ níbo níta torí ẹwà rẹ àtàṣọ ẹwà rẹ fọkọ rẹ ni inú ilé lọ́wọ́ bọ́ọ̀bá ń lọ ọ wá fi aṣọ jẹ̀lúbáàbù ó fi kọ́fà aṣọ yẹn nígbà tí n bá da tampoli bo mọ́tò mọ́tò tá a fi tampoli bo àtẹ̀yí tá a fi bò òun náà kọ́kọ́ sán tí wọ́n bá ní aláṣọ bọ̀ra ní olóòtú bọ́ ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ yìí nínú àléhìnná ní jàdá bíbí hin ọlọ́run bá ní ẹ máa daṣọ bọ̀ra tó bá fẹ́ jáde ká má bàa rí ẹ̀ sọ yín sẹ́rí jàmáàlú wa physical appearance òun náà wà nínú ẹ̀sìn ọkùnrin tiẹ̀ yóò wọṣọ tó dáa ṣòkòtò rò ní kọjá kókó ẹsẹ̀ òun lẹ́wà sórí tí ṣòkòtò bá ti kọjá kókó ẹsẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀rẹ́ wà má lọ́dọ̀ àwọn ètò ńlá ká inú ọ̀rẹ́ wà má nítorí pé bó ṣe rí mi kò ní sẹ́wà ń bẹ̀ mọ́ anábìnrin máa sálẹ̀ mí nà kábẹ́ẹ̀ni mí nà lè sáré fàfin náà anábìnrin kéye ọkùnrin tọ́ba wù kọ́ wọ̀ tọ́ba kọjá kókó ẹsẹ̀ rẹ̀ yín lè gbóná lọ́rùn ẹlòmíràn pé aṣọ yìí òun tẹ̀ra ti pẹ́ nígbà tẹ̀ra ti pẹ́ òun ní ẹsikúsù pé gé ẹlòmíràn ní ṣúùtù àti trọ́sà méjèèjì àtọ́wọ́n bá ṣe súnà kò ní bára wọn mu ṣé túláàsì ló kọ́ wọ ṣúùtù ọ̀rọ̀ àwọn ọmọ ìyá lamẹ́ríkà ní USA pẹ̀lú ṣúùtù wọn àtúnṣe kòtò wọ́n sì débi tẹ́lẹ̀ kó dé ríra wa báyìí kéèyàn máa bọ̀ lọ́ọ̀kan wọn ní ọba tó bá wọṣọ káṣọ wọ̀lú wọ́n fi gbákigbá ṣe kí ni wọ́n fi bomi fún ọ ẹnìkan mú ara dáadáa sí i ó sì déwájú rẹ ó ní ah, ẹ̀pẹ̀lẹ́ ibò ìnú gan gbọ́dọ̀ tí mo kílẹ̀ ń fẹ́ ó mú poli bag obìnrin fìlà ó sì wọ sọ́ọ̀sì rẹ́ẹ̀dì sí ẹsẹ̀ ọ̀tún ó wọ búlù sẹ́sẹ̀ òsì ní wọ́n bọ̀ wá bọ̀ kí ló ṣe ìbáṣọ lòun náà wọ̀ ọkọ̀ kọ́sà lọ náà.

kò sí ìwé tó lè kà bó jẹ́ pòfẹ́sọ̀ yọ márùn káàkiri nítorí wòye tábà ẹ bá dé àwọn tọ́lẹ́tì ní airport àwọn airport ńláńlá kan ẹ lè gbé tọ́lẹ́tì kẹfẹ́rẹ́ lé ẹ sì wá lọlẹ́ ra rágbóló wọ́tà àbí bọ́tù wọ́tà èyí lẹ́ wàá lò ẹ tó wá gbé kalẹ̀ fáwọn tó wá mẹ́kótó àtúnlẹ̀ rí ẹni tọ́jú mùsùlùmí náà kó wọn lè sàǹfààní pẹ̀lú ẹ̀ àmọ́ kò sí ní tààfi gbòǹgbò sára ń bẹ̀ awúsùdìlà kèbèrè rùn gan o islam ló ní ẹwà yẹn nínú àwọn ẹwà islam ó dàní pé obìnrin wa tó bá parí menstruation rẹ̀ yọ wẹ̀ tó bá parí ẹ̀jẹ̀ bímọ yọ wẹ̀ ọlọ́run ní wala taqrabuhun ẹ má súnmọ́ àwọn obìnrin yín hatta yatahurna títí tí wọ́n fi parí menstruation wọn àbí ẹ̀jẹ̀ bímọ faiza tataharna tí wọ́n bá wá parí ẹ̀ tí wọ́n bá wá wẹ̀ ìwẹ̀ ẹ̀jẹ̀ bímọ àbí ìwẹ̀ áyídọ̀ fa'atuhunna min adékòó obìnrin parí haidu àbí nífàsì tán ojú ọ̀gbọ̀rọ̀ kan yóò lọ lè wẹ̀ náà ọlọ́run bá ní ẹjọ́ wẹ̀ ẹ̀sìn islam ẹ̀sìn wa ni ẹjọ́ wẹ̀ wíwẹ̀ ní sì ní olóore tọ́wọ́ àbẹ̀ tọ́lọ́run fi ní kó ṣe kí ni tọ́lọ́run fi ní kó wẹ̀ nínú ẹ̀wà islam òun náà ni pé láì jẹ́ pé ẹ̀gbin bẹ lára wa àbí tí a bá lásìkò ọkùnrin àtobìnrin àpè wọ̀nyẹ̀kùn tó ń dúnú bá ọlọ́run bá ní tẹ́ ẹ bá parí àsìkò ẹ ní jẹnabala àtọkùnrin àtobìnrin yín fọtọ haru ẹlẹwẹ ẹni tí o ṣe mùsùlùmí wọn wẹ jẹnaba wọn forty years ó lè wà lára ẹ yóò sì máa gbé ká nínú àwọn ìwà ìsìlámù ni kódà nígbà míì ànílégbèlà ìsìlámù ṣe ẹ̀kọ́rẹ́jì wa pé tá a bá lè wẹ̀ ká ṣe kí ni ká wẹ̀ wọn náà ní bùsùn jùmọ̀ ìwẹ̀ jimá bá a ṣe wẹ̀ jẹnaba yẹn náà lọ́wọ́ ìwẹ̀ ìdì ọdún iléyà atọdụ ọ̀wẹ̀ òkú wa tó ti kú gan lára beauty of Islam wọn ni ó ti kú o a sì mọ̀ pé ilé ìjẹ̀rà nù sàárè náà ni ẹ̀sìn wa ni káwẹ̀ káfasọ tó mọ́ sí i la káfí pàfọ́ọ̀mù sí i la ẹnu àárín ìgbà táwọn ti gbé kúrò nílé ká tó gbé dé itẹ́ kó wà beautiful nígbà tí wọ́n wá ní ká tọ́jú òkú dáadáa káwẹ̀ wà láàyè wọ́n gbé àbúrò ìfẹ́ rí ọ tọ́wọ́ ẹ̀ eléyìí náà àwọn sunna ni àtọ̀háratu àtọ̀háratu eh, asin kéyìn wa kọ́ máa má ní gbogbo gbà ká máa fọnu nínú ìwà ìsìláàmù ni anábìwá muhammadu sallam anábìwá wa aṣọkọ àdá ummati bí ìbá dé pé yóò nira fáwọn àjọ mi ni láàmúdé tó fún bí siwaki inda kulli sọlá nínú ẹgbàá wa kan oyin inda kulli odo ìbá pa wọn láṣẹ pé tí wọn ò bá fọnu wọn lálùwàlá àfi kí wọ́n fọnu ká tó lálùwàlà mo wá rí i pé yóò nira fún wọn wọ́n máa wá pákó káàkiri àsìkò náà máa wá bọ́ àmọ́ wù mí bẹ́ẹ̀ ìtì bẹ́ẹ̀ lábẹ́rọ yẹn ni ó wù ànábì bẹ́ẹ̀ kéèyàn máa rún pákó ní gbogbo àti wọ́n ṣe kíni máa ṣàlùwàlà ànábì ní tí màá ṣe pé yóò nira ni wọn bá ẹ̀ńkọ́rẹ́jì kẹ́ máa ṣe kíni kẹ́ máa ṣe ajẹ́pẹ́ ànábì fẹ́ ká máa ṣe kíni ká máa anamina siwaaku imaaru kpako dáadáa mọ̀tíhárọ̀tọ̀ lè fami ima ń jẹ ẹnu ọmọ sákàní wọ́n mọ̀ lè dọ́ọ̀tọ̀ lè rọ́bù ìsì máa ń jẹ́ kọ́lá wọn yọnu sí yàn yọnu ọlọ́run ìyọ́n mọ̀ kpako ọlọ́run sì máa yọnu sí yàn. nẹ́fì ni ẹ má máa mu sìgá torí òórùn sìgá wọn máa ṣe kí ni yọ́ọ̀ rùn bẹ́ẹ̀ bá ń yóò sọ máa pa yín la yọ́ọ̀ máa bàláfíà yín jẹ́ ẹ má mu gbó ẹni bá mu gbó ó sún wàhálà síwájú ní torí pé tó máa máa disturb àwọn tí wọ́n kírun ẹ má jẹ́ àlè wá sí mọ́sálásí nítorí òórùn burúkú ẹ lè jẹ́ nílé àmọ́ ẹ má jẹ́ wá mọ́sálásí nítorí pé ànábì ní àwọn tẹ́jọ́ kírun àrọ́ máa ní wá ànábì ní kọ́dà àwọn màláyíkà tí wọ́n ń tò ń sáfù wájú ara ọmọ ẹ̀mí àwọn náà ẹ wo beauty of Islam adáadáa Islam izalatul wasakha min al-jasad nínú beauty of Islam dáadáa ẹ̀sìn wa yìí òun náà ni ipe gbogbo àwọn kan tó bá jẹ́ ìdọ̀tí lára ká máa mú kú gbogbo àtàrà rẹ bá ti dọ̀tí máa fọ ọwọ́ rẹ dọ̀tí máa fọ irun rẹ dọ̀tí máa fọ irungbọ̀n rẹ dọ̀tí máa fọ máa yá máa kírímù ẹ̀ ìwọ ọ̀gbọ́n ti yà wá ọ̀kan náà wọ̀n yà wá ọlọ́run wá kí anabi ní tikaf anabi wá yọ orí sí ojú windo àwọn sì ń bẹ́ńta wọ́n wá bá anabi yarun wọn anabi bẹ́ńtì káàfù wọn tó ń yarun wọ́n ṣe é tèka fún ìjọ ló fi yanu rẹ̀ yọ̀ọ́ bá wá ti mẹ́sìn àdébí ṣe bá dà lọ́wọ́ ń yarun bẹ́ẹ̀ máa ń lọ bí ìyàwó tí lọ́bí kó ma ńkọ́ náà ń yarun lérí ìbádà nínú mọ́ ta gbogbo mẹ́lòmí lẹ́nu báyìí mọ́sùn bàhánàlá ẹ̀sùn orí báyìí ọ̀rọ̀ àwọn àbá àmàgàdùmọ̀dínà ni sóòrí mẹ́sùn máa yarun mọ́ wọn dáadáa ni bẹ́ẹ̀ bá lẹ ẹtí ẹlòmíì pé ya ah, salamu alaykum ẹ̀ka dìímọ̀ báyẹn bọ́ yọ dari tirafi torí ká má dìímọ̀ yẹn tí ẹ má dari tirafi nìkan lọ́wọ́ àmì sunna akọ́lá àdúgbò lẹ wa ẹ má dìímọ̀ ara yín ẹ bára yín lọ́wọ́ ni afa wa dari tirafi ẹ wá dìímọ̀ ara yín àbí wọ́n múna lọ́pàdé wọ́n mọ̀ lèyẹn sáré gbé mu pé aa ah, ah. sẹ́sìnù ọ̀gbọ́n náà lànàbí ń ṣe yìí ni àníbi àlè fitra ànábì ní kan bẹ tọ́lọ̀ ń dá gbogbo ọlọ́ nínú àwọn ọmọ èèyàn ọjọ́ mùsùlùmí ọ̀gbọ̀jọ́ mùsùlùmí ọgbọ̀dọ̀ máa ṣe àdámání agbéwá látọ̀run bẹ́ẹ̀ ni téèyàn bá ṣe yọ ọmọ rí ìnira rẹ̀ anábì ní márùn ni alákọ̀ọ́kọ́ àlẹ́kẹ̀tàn kí ni ma dábẹ́ ìdábẹ́ fọkùnrin tóbìnrin yẹn mustahabu nìyẹn àlèdà àtìlẹ́mọ́dà tabari pé kò ní ìdíkadà àmọ́ ọkùnrin ọ̀ràn yẹn ní kásíkíní kàdàbẹ̀ fún torí pé ìtọ́ ọmọ sẹ́kù ní ibi àdọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn náà wọlé stidad anábì ní ẹlẹ́ẹ̀kejì òun náà ní ká máa fárun abẹ́ fọkùnrin àtobìnrin bíútì ni wọ́kọ́sọ ṣáàrì ká máa gé irun mú anábì ní bíútì ni ọ̀fẹ́ mu ọ̀fẹ́ mu ọ̀fẹ́ mu tí irun mú rẹ wá ń kan omi tó mu ọwọ́ ń gbé ẹtì bàtàlámù tó bẹ́ẹ̀ irú ìsìlámù ò yẹ irun tó ti fakú sí ní ní gbogbo eku títì ẹ̀rọ lómi ẹ̀ mọ̀ rò pé ìsìlámù ní ṣe ìsìlámù kọ́ o bàbá ní ṣe wù mí tètè jáde ìdàlúwà ẹ̀rọ pé wúre pé ah, ah, ah. Baba, kí ló dé wọn ah forty days wọ́n lò wọ́n fẹ́ jáde lára ẹ̀ èmi ọdún kan àtàwọn ẹlẹ́mìíràn òun bí sí ni ọ̀ráyè ni ọ̀ráyè wo ọ̀ráyè lónìí tó ara ẹ̀ àdébìrì ọmọ gẹrun mu ẹlẹ́kẹta ọmọ àbáwọn abíyá àbíkọ́ ọmọ tú lẹ́yìn náà wọ́n tẹ̀kí limu lasvar ọmọ gé e kaná àdébìrì ni tí mo kà yìí àdámánì fọ́ọ̀mù èèyàn ó tún wá wà nínú Islam wa lọ́nà gbani ká lóní sẹ́kẹ́ni lóní fa bí àwọn ẹ̀rọ bá lọ fáyìn sọ pé kó fi ọlẹ̀ ọmọ fàáyìn ó bá ti gba ànábì kò tán àbí ìyá wa yín gan ẹ máa encourage àwọn tí wọ́n ń gbé ọbẹ̀ sí ẹ máa ẹ máa sọ fún àbúrò títí láti jọ ìyàwó mi rẹ̀ fẹ́fẹ́ ẹlòmíràn ní torí pé wọ́n fẹ́fẹ́ sí mi ọjọ́ pé wọ́n máa lọ́n fẹ́fẹ́ àrùn gbàmúdà ṣé ẹran gbà lóbìnrin wa ń jẹ́ ẹ̀sìn àbówó àbí kọ́ máa fún olówó lásìkò kí ni mo rà ó dodo ẹ bọ́ọ̀ bá ti fẹ́ẹ̀lì i love you ní ọmọ gbẹ̀yẹn bá ti fẹ́ mi owó nídìí bẹ́ẹ̀ ànábì ní ahafu shawari ẹ máa gẹrun mú wà áfúlìhà ẹfìrún gbàálẹ̀ ẹfilẹ̀ nínú àwọn jamali islam ó dàbí jamali aṣọ aṣọ lẹ́ẹ̀kan pé ọlọ́run kò fi fún náà dàkún ní dàkún ní masjid ẹni wọn bá tọ́lọ̀ ń bá fún ọ má ra aṣọ tí pàdé ọ̀ka ẹni wọn bá mẹ́ta mẹ́rin tó ní náà máa fọ́ ọkọ ọmọ sí kíní kọ́ ọmọ lọ́kọ́ ọmọ ní kọjáde ilé kíyàwó rẹ̀ pé ah, ẹ má pẹ́ tẹ́fi wálé o bẹ́ẹ̀ sì ń lọ yí gan ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ má wọ̀sẹ̀ ẹ má wọ̀sẹ̀ o ìmúra rẹ ló sọ bẹ́ẹ̀ ìmúra rẹ ló yọ ọmọ sọ tí ń sọ yẹn àmọ́ kò jáde pàṣípọ̀ òun kan lọ́kọ̀ọ́ pé ẹ̀dá kò sẹ́yìn màkì gbòòrò lẹ́nu lọ ṣé bẹ́ẹ̀ sì máa lọ bẹ́ẹ̀ sì máa jáde náà ẹlòmíì ti di bọ́tìnì àyàgbẹ́ yìí sọ́nà lọ́mọdún yìí máa wò wọ́n ní <laughs> pẹ́ kọ́ wa lọ bí ẹni tí ọ̀lẹ́ nìkan. ọlọ́run wọ́n ti yá àbàká fọ́tọ̀ ọlọ́run ni aṣọ rẹ̀ jọ́mọ ṣékiri jọ́mọ àmọ́ ọlọ́run iná láàyò fún bùtọ̀ wọ́bì òun nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa ń túbá wọ́n yóò bùlẹ̀ bùtà tọ̀jìrì òun sì nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa ń má bẹ́ẹ̀ bá ti wá má kọ́ wá ní olólùfẹ́ ọlọ́run lòun ṣàǹgbẹ́ntà ní ní ẹnìkanjọ kan anabi sọ nípa ìgbéraga anabi ní ìgbéraga ẹni bá ń gbéraga tó bá dọ̀run ìbáàjẹ́ téńté báyìí lọ́wọ́ àánú ẹ̀mí ẹ̀ ọlọ́wọ́ ojú sọ́nà gbẹ́tọ́ gbèsè àjẹ́nà arákùnrin kan wá dìde onídàá anabi ó ní ìnáwó ọ̀jìbù ni ó ní máa wù mí à ń takùn náà sáwọ́dì asana kásọ̀ mi kọ́ mọ́ tí n bá fẹ́ jáde ìfọ̀sọ̀ mi tọ́ mọ́ dáadáa wà náà àlẹ́ asana tan yìí sì nù bàtà mi tọ́ mọ́ dáadáa tí èsì pé lẹ́yìn náà ebi ń ṣègbéraga sáwọn tí ò ní àbáwọn tí ò tọ́jú tiwọn tí èsì pé bọ́yá èyí ti yàtọ̀ láàrin wọn tí o ti pé o ti tún bọ́ sínú ìgbéraga ipò èmi dá ju lọ anábì ní nàlá jẹmíl anábì ní ètò o ọlọ́wọ́n ọba ààrẹ tó dá wa ni yuhibbul jamal ó nífẹ̀ẹ́ wa o ẹ̀rí gbogbo tọ́lọ̀ ń dání èwe náà fáyín bẹ́ẹ̀ ẹ mú kan wọn tọ́lọ̀ ń fáyín tẹ́bá dé yẹpẹ̀ kó sọ́wọ́ rẹ bọ́ọ̀nù já kan sí nǹkan jamal ara ẹ̀sìn ni ó ní ṣe ju ara rẹ lọ arákùnrin kan anábìrin anábìrin ni lágbájá ìwọ kọ́ yìí ni olóhùn náà ni anábìrin ni olówó ni ọ oníbẹ̀rẹ̀ ni ọlọ́run fún ọlọ́rà ó fún ọlọ́lá ó fún ọlọ́rà rìsìkì ó ní àwọn ẹranko àwọn ràkúnmí àwọn ẹrú tọ́pọ̀ oṣù lówó lọ́wọ́ kí ló dé tó wá mú wọn lábẹ́yìn. ó ní wọn wọn ò pé òtúláṣí alẹ́mi ni mo ṣe rí iyọ̀ dà mo ṣe rí iyọ̀ dà inna Allaha ọba rẹ yuhibbu an yara athara ni'matihi alayhi ó fẹ́ràn kọ́ máa rí àpẹẹrẹ ìkẹ́ tó bá ṣe rú ẹ̀ sọ̀rọ̀ pé eléyìí ò dín kìámù lé lọ́wọ́ sí kò sì dámọ́ lọ́rọ̀ làmísà àti mọ́ndé kò sì ní kó máa ka Quran physical appearance àdébìkọ́ ní tiẹ̀ àdébì ní ń bọ̀ lọ́n fún ọ jẹ́ wọ́n fi hàn àwọn èèyàn kọ́ lọ́n kí ọ má fi má jẹ abaramóore jẹ má forí ọlọ́run pamọ́ sára kọ́ wọn wáwé kísà káàkiri ọ̀tọ̀ ní zúdù zúdù èsè kísà o zúdù ni pé kọ́ máa live below standard rẹ àkísà ọ̀tọ̀ zúdù ọ̀tọ̀ zúdù ni pé o ní ten million lọ́wọ́ ọwọ́ live bẹ́ẹ̀ ní twenty five million zúdù nìyẹn ó lè lásọ twenty thousand jàlábí ẹ̀yọ̀ kan oyè ọwọ́ àrò ní seven thousand tẹ́kùn ìṣubú nìyẹn àkísà oyè ẹ̀sẹ̀ ni kásọ̀ ya báyà lọ́rùn kọ́mọ wá pé ẹlẹ́kùn wọ́n mọ̀ wá pàtà àwọn sàábà ọ̀rọ̀ kan wípé ọ̀kan sàábà kan ó gán aṣọ lọ́nà fọ́tì mú sàábà tó wá kọ́ yìí bóyá sàábà ti àbíkẹ́lá anábìrin kọ́ rẹ̀ ti yí Jaba? lẹ́yìn náà perfume ọ̀dà fóbìnrin nínú ilé kọ̀dà fún ta àtọkùnrin àbí ọkùnrin àti inú ilé àti ta méjèèjì lọ́dà fọkùnrin àdàbí ni kúbìbà iléyà mi dùnìyàkùn ọlọ́run bá fi ìfẹ́ nǹkan mẹ́ta kan salad ọlọ́run fi nǹkan mẹ́ta ìfẹ́ nǹkan mẹ́ta kan sí mi lẹ́mìí atim kí n máa lo perfume kí n máa lo tùràrí kí n máa pèrè ara kí n máa lo lọ́fíńdà wà nísà ọlọ́run sì fẹ́fẹ́ àwọn ìyàwó mi sí mi lẹ́nu ó sì nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ànábì ò nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ torí kò lẹ́lòmí lẹ́yìn náà wọ́jú ìlẹ̀ tó kúrò tó ayé nìkan sọ́lá wọ́n wá fi ìtutù ojú mi sínú ọ̀run gbogbo tí bá ń sinmi tásìkò ló bá ti tó inú mi máa ń dùn ìrún máa ń gbé ìbànújẹ́ kò fún mi àmọ́ wọ́n tí wọ́n bá pè wọ́n síbẹ̀ lórí nídìí bẹ́ẹ̀ ká tún ra wa ṣe kọ́lọ́n sànú wa níparí ọ̀rọ̀ mi òun náà ni jamalu ẹwà islam ó wà lára nǹkan tá a máa mú bẹ́nu àti nǹkan tá a máa jẹ àti tá a máa mú islam ló gbé ẹwà yẹn kalẹ̀ mùsùlùmí èyí mọ̀mọ́kúmọ mùsùlùmí èyí jẹjẹkújẹ torí ìjẹkújẹ máa ń dà láàfíà rú ni ìmúkúmọ máa ń dọ̀pọ̀ lọ́rù ni ẹ̀rí báwọn mùsùlùmí oye a máa lọ normal ni èyí máa ń pé àfi mùsùlùmí tó bá yálé ọtí nígbà tó yálé ọtí òun lọ́dọ̀ orí ara ìrúmẹ̀ ìtọ́ lè ṣe ní islam encourage ẹ̀ ọlọ́run ní yá ayọ̀ lẹ́bí náà àmọ́nù ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo kúlù mi ń tẹ̀yí bá ti máa dọ̀sọ̀ kùnà bẹ́ẹ̀ bá mu tẹ́ jẹ ẹ̀jẹ̀ ń tọ́ da tó ní nutrient tí ó sàǹfààní fàlàfíà yẹn ẹ má mu ẹ̀sìn má jẹ èyí tí ó ba ọpọlọ yín jẹ kúlù muskiri hamur alẹ́ gbogbo tí ọba dé yan ọmọ tí sèmá ni wọ́n ń pè ní ọtí wọ kúlù hamur haram gbogbo tí sì ń jọ tí ni anabi ní haram àyíjẹlẹbẹ àyíjàjá nǹkan tí ajábá bọ̀ ẹ̀mí ló wọ́n ní ká fọ́ ẹ̀mí èje nítorí disease kọ́ra nu bí tí ọ̀bẹ Islam ni pé tọ́ba ní disease la wọ́n gbọ́dọ̀ kọ́rẹ́ntáyìn rẹ tó ń kúrò lọ́dọ̀ àwọn tí wọ́n lálàáfíà àdébìnrin ìdá sẹ́mi tó bi tọ́ àwọn òbí àrùn fún ẹ bá gbọ́ pé àjàkálẹ̀ àrùn kan bẹ́ẹ̀ bì kan fàlẹ́ àtẹ̀dẹ̀ kò ló ha ẹ má lọ lóye kó má bàa mú yín àyẹ̀dá kún tẹ̀ fi fi hà tẹ́ bá wà nílùú yẹn fàlẹ́ àtàkùrúgbù mí ni ha ẹ gbọ́dọ̀ jáde ń bẹ̀ ẹ má ẹ yà kí ẹ kí ọ ara yín bẹ̀ ẹ má lọ lè kó rán ẹ wo beauty of Islam ọ̀nà tá à ń gbà rówó jáǹpé ní muamalat òun náà ni pé Islam ní rìbá ọ̀dà ó ní tẹ́tẹ́ ọ̀dà kata kára nǹkan tí ò tí ò dájú bí no test ẹ ti ọkàn gbé dọ́mọ gbé lọlé Islam ní ọ̀dà bí àwọn ọ̀gára. gbogbo ẹ má wọwọ ń bí ẹ má wọwọ ń bí ẹ má wọwọ ń bí àwa náà tá a bá padà ronú á rí i pé àwọn tó ń wá lọ́nà abẹ wọn ò bá dáadáa bọ̀ ẹwà islam wà níbi ọ̀nà tá à ń gbà rówó lẹ́yìn náà islam wà níbi àwọn nǹkan tá a rò pé máa islam tọ́lọ́ gbé kalẹ̀ tí ń fi ń wò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé lápèjúwe kìrìsìtẹ́n tó gbé bẹ́ẹ̀rì tó gbé dáró o yóò gbé nǹkan tó fáàlù ni o ọ̀nbọ̀kadà ọ̀tọ́jú owó kẹ̀kẹ́ náà pẹ̀lú rẹ wọ́n ní two fifty thousand wọ́n tà ọwọ́ atọ́jú ẹ̀sùn yàrá rẹ ó pé two hundred ẹnìkan wá fọ́ búlọ́ọ̀kù ó lè gbé ẹ wá gba mú ọjọ́ òrùn ọjọ́ òjò ọsọ wàhálà rẹ sómi tọ́ sẹ́díà ni ẹ fà jáde ẹ má pa o ẹ kàn fọ́ bẹ́ẹ̀ yọ ọ́. ẹ̀ṣẹ̀ ni o torí kọ̀ pààyàn kí ló ṣe ó gbowó ẹ gbowó lọ́wọ́ ẹ oyè ẹ wàá fi ọ̀bẹ ẹ fi yọ ṣẹ́ẹ́rì tí wọ́n ṣe tí wọ́n bá ṣe local government kan kò sẹ́nìkan tí ó jalè mọ́ tí wọ́n bá ti wá jalè mọ́ ó ti di bíìtì àbí ó di bíìtì ó ti di bíìtì ọ̀tún la gbogbo ẹni bá lè bá yàwó yàwó lásìkò tó náà sì níyàwó tiẹ̀ lé ẹ̀rí mọ́lẹ̀ pa lọ́dọ̀ yorùbá ga ẹjú mọ́mú lẹ̀ mọ́mú kí ni máa ń ṣe ní máa ń pààyàn tó lọ́dọ̀ yorùbá ga wọ́n gbàgbọ́dà ipò kí ẹni tí máma yàwó yàwó lásìkò tó náà sì ní tiẹ̀ kókò láyé táwọn ti wá mọ́ ẹnìkan kó láyé ládùúgbò ẹ̀ nílẹ̀ nìkan ló tẹ́ ìmọ̀ wọ́n padà máa ta pé ọ̀tá ní òtẹ́ẹ̀lì nítorí pé ìjọba ṣẹ̀dá ń bẹ́ ń lò torí tara ẹ̀ náà ni kọ́ máa wọ náà run kó sì máa fi àrùn ló gbà ẹ̀ gbọ́ kọ́ máa wọ náà run kó sì máa fi àrùn ṣe kí ni ló gbà kó sì máa dòdò sí torí òdòdò sí èyí ni máa ṣe ti náà àdúgbò tó sí àbí tẹ̀ bá jáwọ́ kó mélòó kó bá ti jáwọ́ ọlọ́run wa darí ìkẹyẹ padà sọ bọ́ọ̀ bá jáwọ́ èèyàn padà tó sí dáadáa ní Islam wá fún náà fi ṣe irú nǹkan báwọn fún un èyí tó yẹ kí wọ́n nà lẹ́gba ọ̀dọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní àwọn ọ̀dọ́ lẹ́gba sí ẹ dákun ṣé ẹnìkan máa gbóná àlè wálé ẹ̀rọ màkà tó lọ́n lóyún òun mẹ́tò fún ọmọ torí wọ́n ti ń ṣe wálé gbanu gbogbo hudud jamani kí crime lè ní nínú society ẹgbẹ́ parọ́ sinimaya tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kíni tí wọ́n ṣe lẹ́gba ṣe mọ̀ pé irọ́ irọ́ dópin ìbanilókọjẹ́ yóò dópin láwùjọ ẹni tó pààyàn tí wọ́n pa òun náà ọlọ́run bá fílíkì sọ́ọ́sì hayá ọlọ́run bá ní ìsẹ̀mí tó da yín bẹ́ẹ̀ bí ká ẹ pé ní ọba pààyàn ayé àkùrán ẹni bá ti pààyàn ọlọ́run ní ká ẹ pa wọn ní wọ́n jẹ́ kí ìsẹ̀mí tó da ó wà lórí ilẹ̀ torí bí ṣe ń lọ yẹn jọ́ọ̀jì ló gbójúlé pé tí wọ́n gbé lọ kóòtù òun lè yẹn bẹ́ẹ̀ bí wọ́n bá pa òun pa gbé àmọ́ tó wọ́n ti dá lójú pé ee tí wọ́n bá ti pa ń sìn òun náà òun nira àwọn ọmọ tòun náà máa wò lẹ́yìn ọ̀sẹ̀ kan o àwọn àlùfáà ní ẹni tá a wí kò ní pa àyàn mọ́ tààdùdù sọ̀kíàtì àwọn eléyìí tó bá ní afẹ́ ṣe sẹ̀ríà o ibi tí làákàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ lọ́nu pé à sẹ̀ríà gé ọwọ́ gẹ́sẹ̀ nígbà sẹ̀ríà ṣàlàyé sí sẹ́mi pé a rí pé bíútì ni kí ọkùnrin ó níyàwó méjì mẹ́ta mẹ́rin tàádùdù sọ̀jáàtì àwọn àfáà ni a máa wò ó pé bóun lè yóò ṣe wá nísìnyí kéèyàn oṣù sì dákẹ́ ti crime sẹ́ni kéèyàn níyàwó méjì sí odidi crime lọ́dọ̀ àwọn ìyàwó ìpè àá kọ̀mọ́tọ́ kàmọ́ba ó ṣe wá lọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó wá lè wọnú wa fìtínà ó wá kúrẹ̀ sí wàhálà kọ̀fẹ́ ní sinmi wọn ni tí wọ́n sinmi wọ́n àtìyàwó kan tẹ́ sinmi tí sinmi bẹ́ẹ̀ ayé ni bẹ́ẹ̀ máa parí ìjà oníyàwó mẹ́ta ẹ máa parí oníyàwó méjì mẹ́rin ẹ máa parí ìjà oníyàwó méjì àwọn oníyàwó kan lọ́pọ̀ jù èyí wọ́n àti ẹ̀ náà ní kílẹ̀ tó àwọn bá ní ta ágùdù yìí ìfẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin tágbára bá gbé tálàáfíà ti wà tó sì ṣe déédéé láàrin wọn lórí déédéé yìí ti paka wọ́n ní beauty of Islam ni nítorí àwọn opó tí wọ́n ọ̀rọ̀ kọ nítorí àwọn dìfọ́sí tí wọ́n ọ̀rọ̀ kọ nítorí àwọn ọmọge tó pọ̀ nílẹ̀ tí wọ́n sọkọ ọkùnrin kéré sóbìnrin láyé ẹgbà wọ ẹgbà owó ṣe rí nìyẹn jama àní ọkùnrin má mẹ́wàá wà àbí obìnrin twenty wà àwọn mẹ́wàá ìwà amúkọ̀ kan mélòó ló kù gbogbo àwọn tó wà nílé ayé o gbogbo wọn náà tààtì ni wọn o oye àwọn ọkùnrin wọn amúkọ̀ kan nínú àwọn ogún obìnrin mélòó ló kù ogun mẹ́wàá àwọn mẹ́wàá ní ibo ládàá wọn sí sẹ́mi pé ó ti wà statistics gbà pé obìnrin pọ̀ jọ ọkùnrin lọ akàmọ́ alápẹ̀lú kíláàsì náà àbí. tọ̀ ànábì náà sọ pé obìnrin pọ̀ ju ọkùnrin lọ àwa mú nọmba pétọ ọ̀ya twenty ten ọkùnrin wa mú ìkọ̀ọ̀kan mélòó lóbìnrin kù okùn mẹ́wàá àwọn mẹ́wàá yẹn ibo la wọn sí ṣé ká kú wọn lọ tẹ́ni àbí ká kú wọn sínú ilé kí wọ́n máa ká máa nínú àwọn mẹ́wàá yẹn ẹni tí ọlọ́kọ̀rí wà ń bẹ̀ ìdìbọ̀sí wà ń bẹ̀ òkú wà ń bẹ̀ ó ti àwọn mẹ́wàá yẹn sì àkó wọn lọ tẹ́ àtẹ̀fẹ́ ká máa ronú nínú ilé àbí níbolókùn tá àkó wọn lọ jẹ̀ wọ́n àkó wọn lọ̀dọ̀ àwọn tó ní náà ni wọ́n tó wá mú kọ̀ọ̀kan sí títí wọn fìtínà wa dópin lérí ilẹ̀ solution tó jẹ́ òdodo lérí ilẹ̀ nígbà yín sọ èyí lè kàwé débẹ̀ kọ́mọ èyí lè kéwú débẹ̀ kọ́mọ́ ṣe kíni kọ́mọ́ ṣe èyí lè fẹ́ràn owó débẹ̀ kọ́mọ́ ṣe kíni kọ́mọ́ ṣe àmódodo lè fi sọ́kalẹ̀ obìnrin wọn máa sọ pé ẹ̀fin wọn lẹ̀ yọ ọ̀rọ̀kọ mi wọn ní ọ̀rọ̀kọ tiẹ̀ yọ ọ̀rọ̀kọ tiẹ̀ àní wọn lọ ti tán ọlọ́kọ ti tán lẹ̀ ọlọ́mọdé ìsànù wa ọ̀rọ̀ ńlá ni o tọ́yẹ ká ní conference lórí ẹ̀ gbogbo láti yẹn duwara wa báyìí ṣé káwọn tí ìsànù sún náà ìfà wọn lẹ̀ ẹlòmíì ti sanwó ó ti sanwó oṣù kan sí òtẹ́ẹ̀ oye ẹlòmíì oye yóò ma bó níyàwó méjì ìyàwó girlfriend mẹ́rin ló ní papọ̀ mọ́ ti lé wọ́n ti márùn sọ̀rọ̀ àwọn yẹn ń parọ́ ni àwọn aláfẹ́ sòdodo alùsùnà àmọ́ májèmú tiwa náà májèmú súnà ni pé kípa ó ṣe kíni kípa ọkà káàsì ṣe déédéé sípò ọba tó sì mọ̀ pé bó ṣe wà ó sínkù díẹ̀ ó tútù mọ̀dà wọlé àmì ẹ̀dọ́ wa lágbára ìjẹ́kásí ni ìjẹ́ bíútì ni àbábúrú tábà ronú dáadáa rí i pé nínú àwọn beauty of Islam lẹ́yìn náà divorce divorce ọlọ́run níjà máa wò gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run níjà máa divorce àwọn tó ń bẹ lọ́wọ́ ẹ̀ báyìí ọlọ́run sábà ní sànù wọn lọ́kùnrin àti lóbìnrin ìjẹ́ divorce ìjà burú ni àbí beauty of Islam àwọn àfa ni gbogbo àlà máa ń rò pé kò ní jẹ́ beauty wọ́n ní beauty of Islam wọ́n nítorí pé ọlọ́run gbé kalẹ̀ as a solution tí ẹ̀mí ọkọ àbí ìyàwó bá fẹ́ bọ́ sínú marriage wọ́n ti parí ẹ̀ parí ẹ̀ parí ẹ̀ parí ẹ̀ àwọn náà rí i pé kíní yọ̀ rọrùn mọ́ àwọn méjèèjì kò sí comfort mọ́nú ayé wọn ìyàwó ń rù lọ́kọ́ náà ń rù ẹ̀mí ọkọ balẹ̀ yọ yẹ inú wò bó délé rẹ̀ yóò wọ ọṣẹ wò ẹ̀ bó sùn kò sùn wọ́ra ẹ̀ bó jẹ̀ máa last week yìí sí ẹ ọmọ kan ó sì mú sísọ́ọ̀sì tó fi rán pélọ̀ ó sì kì bọ ọkọ rẹ̀ ní nígbàyà díẹ̀ ló kú arákùnrin bẹ́ẹ̀ kú láńlọ́ọ̀dù lọ́wọ́ wọlé lọ́wọ́ rẹ́síkù rẹ̀ ọmọ fà á jama pẹ̀lú jẹ̀lúbàbù ẹ̀sìn wo làwọn ń ṣe jama ẹ̀sìn wo làwọn ń ṣe tá a lè ṣe sùúrù nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa tọ̀láàkú wà ṣe solution ní ìta àbẹ̀lẹ̀ ọba rẹ̀ tẹ́mi bá fẹ́ bọ́ ọlọ́wọ́ ni wọ́n yẹ tafarraqa tẹ́mi yìí tẹ́ẹ̀ bá lè gbé má papọ̀ wọ́n yẹ tafarraqa yugni Allahu kullam min sa'atihi ẹ fẹ́ra yín lẹ̀ ọlọ́wọ́ fún tọ̀hún lọ́kọ tiẹ̀ nínú ọlá ẹ̀ ọlọ́wọ́ fún náà níyàwó tiẹ̀ nínú ọlá ẹ̀ Islam gbogbo ẹ̀ pátápátá jamani ẹwà ni látòkè délẹ̀ ìbádà wa ẹwà ni tàwíìdì wa ẹwà ni ìwà wa ẹwà ni ọ̀nà táǹgbà olówó náà kí gbogbo ẹ̀ ẹwà ni islam gan fún rẹ ẹwà àwa mùsùlùmí àwa lè wà ayé ọlọ́mọdé abàjẹ́ o subhanaka allahumma wa bihamdi ashhadu an la anta astaghfiruka wa atubu ilayk wa alaykum wa rahmatullahi wa barakatuh.